الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر عدد ما حمد الله الحامدون الله أكبر عدد ما تقلب الليل والنهار الله أكبر عدد ما أفلى إلى عباده النعم نحمده سبحانه وتعالى ونشكره على نعمه العظيمة وآلائه الكريمة وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المسلمون الكرام ويا عباد الله العائدين فهذا أول يوم من شهر الله شوال وهو بداية أشهر الحج الثلاثة وأحد يومي العيد في الإسلام وهو يوم عيد الفطر من شهر رمضان الفائت أحله الله علينا بالأمن والإيمان وبالسلامة والإسلام آمين واعلم عباد الله أننا أمة مسلمة لله تعالى وقد وضع الله تعالى لنا منهجا متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين إننا قد ودعنا شهر رمضان بأنواع من العبادات من إيمان بالله عز وجل وقول باللسان كقراءة القرآن وعمل بالأركان كالصلاة والصوم وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان فتوديعنا لشهر رمضان لا يعني توديعا لجميع العبادات بل هي توديع لصوم شهر رمضان الواجب في هذه السنة الهجرية العام 1439 من الهجرة فيتناقض في هذا المقام أن نتساءل فنقول ماذا بعد شهر رمضان اعلم عباد الله أن الإسلام عبارة عن أوامر ونواهي ويدخل في الأوامر الطاعات كلها وعلى رأسها الإيمان الصحيح بالله عز وجل بجميع أركانه الستة والذي جاء في صحيح مسلم من حديث جبريل عليه السلام حين جاء إلى النبي صلى الله عليه وسلم يسأل عن أركان الإيمان فقال عليه الصلاة والسلام فأخبرني فقال جبريل فأخبرني عن الإيمان قال صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وقد قال سبحانه وتعالى في في القرآن الكريم آمن الرسول بما أنزل إليه من ربي والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقال سبحانه وتعالى مكملا لأركان الإيمان إنا كل شيء خلقناه بقدر ولسلت أقدام أناس في الإيمان الصحيح بالله والإيمان بالقضاء والقدر وتغافل أناس عن يوم البعث والجزاء عليكم عباد الله بالمحافظة بالمحافظة على الصلوات الخمس والحرص على السنن الرواتب والنوافل المطلقة قال الله تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين ومن الواجبات قضاه ما فات من صوم شهر رمضان والكفارة في حق من تلزمه وصوم ستة من شوال فهذه من سنة النبي صلى الله عليه وسلم حيث قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر ومنها صوم التطوع على ضوء ما جاء في السنة ومنها أداء الزكاة ولا تتقيد بشهر رمضان ومنها أداء فريضة الحج والعمرة والإحسان إلى الناس في كل معاملات عباد الله ومن نواهي الشرعية وإن ومن نواهي الشرعية ما يتعلق بإخلال أركان الإيمان وأركان الإسلام الذي تقدم ذكرها ومنها التخلق بأخلاق سيئة والغش والظلم والطهار والزنا والربا فنسأل الله السلامة والعافية قال الله تعالى قل إنما حرم ربي, ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون بارك الله لي ولكم في هذا ونسأل الله سبحانه وتعالى القبول والعفو والسعادة في الدارين وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن ومن بأثر اتبع ما بعد فأيها المسلمون فنظرا لمصادر الإسلام الشم والكبيرة فإن الشهر يثبت في الإسلام برؤية محققة وبشهادة عدل وإكمال شعبان ثلاثين وكذلك في آخر رمضان فإنه يثبت برؤية محققة وبشهادة عدلين وكذلك أو بإكمال ثلاثين يوما من شهر رمضان وهذا هو الذي ترك النبي صلى الله عليه وسلم أمته عليه فقد جاء ابن عمر رضي الله عنه أنه قال تراءى الناس الهلال فأخبرت رسول الله صلى الله عليه وسلم أني رأيته بضام فصام صلى الله عليه وسلم وأمر الناس بصيامه وفي وفي وفي صحيح البخاري وفي صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غري عليكم فأكملوا عدة شعبان ضراري وفي صحيح مسلم قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غمي عليكم الشعر فعدوا ذا العظيم وفي رواية عند البخاري عن ابن عمر رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له وفي رواية عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تصوموا حتى تروا ولا تكثروا حتى تروا وهناك ومن ومن السلف من جعل من جعل بأن فاختلفوا جميعا بالاجماع انه لا يجوز الاعتماد على قول المنجمين وروي عن بعض السلف انه اذا اغمي الهلال رجع الى الحساب بمصير القمر والشمس وهو مذهب المطرف بن كثير وهو من كبار التابعين وحكى ابن سريج عن الشافعي رضي الله رحمه الله انه قال من كان مذهبه الاستدلال بالنجوم ومنازل القمر ثم تبين له من جهه الاستدلال ان للاستدلال مرئي وقد غم فان له ان يعدل الصم ويجزي وشتان الفرق بين علم الحساب والتقدير الصام والحقيقة الشرعية التي تتعلق برؤية الهلال أما حقيقة أما حقيقته الشرعية فهي الرؤيا له عند الغروب أي أول ظهور القمر بعد السواد وهذا في جماع العلماء حكاه ابن رشد وغيره ومقدار الشهر القمري المقدر في علم الحساب ومقدار شهر القمر الشرعي لا يزيد عن ثلاثين يوما ولا ينقص عن تسعة وعشرين يوما وعليه فهناك فرق كبير بين بين الاعتبارات الشرعية والاعتبارات الفلكية ومنها ما يلي أولا أن الشعر يبتدئ عند الفلكيين قبل البدء بالاعتبار الشرعي ونتيجة لذلك فهو ينتهي قبله والشعر وداليا والشعر مقدر مقدر بوحدة زمنية ثابتة عند الفقلاتيين وهي تسعة وهي تسعة وعشرون يوما واثنى عشر ساعة وأربع وأربعين دقيقة أما بالاعتبار الشرعي كما كما أخلفنا فهو إما ثلاثون يوما أو تسعة وعشرين يوما ثالثا أن الشعر يقتدر باعتبار الشرع بطريق الحس والمشاهدة بالعين الباصرة أو بالإكمال بخروج الهلال حقيقة أما باعتبار الفلسفيين فهو بتدبير خروجه لا لا بخروجه فعلا ويحصل بينهم اختلاف كثير أحيانا وعند ورابعا عند الفلكيين لا فرق أن يتم أن يتم الافتراق والانفصال ليلا أو نهارا فلو أصل الاقتران والانفصال قبل الفجر فاليوم عنده وبعد الفجر مباشرة ولو حصل أثناء النهار فالشعر يبتدئ في اللحظة التالية له أما باعتبار الشرع باعتبار الشرع فالمعتبر الرؤيا بعد الغروب ولو رؤي نهارا بعد الزوال فهو لليلة المقبلة ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا وأن يتقبله منا طاعة àdúgbò ní ọ̀dọ̀ ọlọ́run. alihamudulilayi. àtọ̀rọ̀ ẹ̀gẹ́ àti ìgbẹ́fọ́ àlejò àwọn kẹ́lẹ́. ọlọ́run ọlọ́run àti oúnjẹ tí ó gbẹ́ ọ̀la ti rẹ̀ ọ̀la nù rẹ̀. ìṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀m. oníyàn ni ó tó wá sí ojú ọ̀nà yìí. bẹ́ẹ̀ náà ni àwọn sàádì rẹ̀ àwọn náà jogún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ títí tó fi di òní ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù shawwal kí ṣe oṣù kẹwàá nínú islam òun náà sì ní ìbẹ̀rẹ̀ oṣù mẹ́ta tá a máa ń gbé ìkram nínú hajj lẹ̀ tọ́lọ̀ ń jẹ́ hajj náà kọ́kọ́ aláyé kọ́kọ́ alálàáfíà gbogbo àwọn tí wọ́n lọ kọ́ náà bá kó ṣe ní ìrọ̀rùn fún wọn láti lọ láti bọ̀ pẹ̀lú dáadáa kọ́ náà kọ́ dáàbò bo ìlú tí wọ́n ti ń ṣe àti gbogbo ìlú islam pátápátá òní ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá òun sì ní ìkan nínú ọjọ́ ọdún méjì tá a ní nínú Islam ọdún iléyà àti ọdún àwẹ̀ eléyìí ni ọdún ti àwẹ̀ gbogbo ọdún yòówù táwọn yẹn bá ti lẹ́yìn ìgbà yẹn kéde ti Islam òun tó ní ṣe pẹ̀lú Islam ọ̀yẹ́ fún ìsìn ọmọ ọba wọn dá sí ànábì ọ̀sálọ́lá àyọ̀sálà nígbà tó dé ìlú Mẹ̀dínà ọba wọn tí wọ́n máa ń lo àwọn ọjọ́ kan tí wọ́n fi ń ṣe ọdún bẹ́ẹ̀ sọ́nà kàlá àdá sọ́nà tí wọ́n léèrè láwọn agbé ọdún ni àwọn máa lùlù àwọn ẹjọ́ àwọn ẹ̀kọ́ àwọn oríṣiríṣi nǹkan sọ́nà kàlá àyọ̀tá tó ẹ̀kọ́ náà bá ti pààrọ̀ rẹ̀ ní pẹ̀lú ọdún méjì òun náà ní ọdún ti ààwẹ̀ àti ọdún ti iléyá gbogbo ẹ bá lù ọmọ Islam ọyọ tó jẹ́ pé ọdún méjì náà ní ọmọ sí ọdún tiẹ̀ tó bá yàtọ̀ sí ìfọ̀gbọ̀dọ̀ ká àti ọdún àbí ọlọ́run bá àyíṣọ́lá ọjọ́ pé ọdún náà ó dùn kó wá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mm-hmm. pẹ̀lú ìgbàgbọ́ òdodo pẹ̀lú lílàkùn bíi gbogbo ewu pẹ̀lú dídọ̀rọ̀ mọ́ ìsìláàmù ẹ̀yìn ẹrúfin ọlọ́run ẹ lọ mọ̀ pé ìjọ ni wá o ìjọ tá à ń pera wa ní mùsùlùmí ìtumọ̀ mùsùlùmí náà ni pé àdúwọ́lẹ̀ fún ọlọ́ọ̀bà àlejò ọlá ọlọ́ọ̀bà àlejò ọlá yìí ó ti wá gbé ojú ọ̀nà ẹ̀sẹ̀mí kalẹ̀ fún wa sáájú láti bàtà bá ti délé ayé títí táàbì fún bẹ́ẹ̀ kálíbà àrùjú rí ọlọ́run kálíbà rí ọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá gbé sí kálíbọ àwọn àtẹnudẹ àdàrájọ náà bá ti pèsè ilẹ̀ fún wa ọlọ́wọ́ bá ń sọ fún amísọ́lá ti láàrin àá kúlù iná bọ̀lá àti ìwọ nítorí ìwọ máa ìyá rẹ wọn máa kiri ńlá yọrọ bẹ̀rẹ̀ àrẹ mi láàṣẹ ní ìkàlá wọn ti dáa ìkà òmìnirí tó wà ní àwùjọ ní mùsùlùmí sọ fún wa ìpínlẹ̀ àtàbí irú mi àti ìgbó ẹran mi ìgbé ájì mi ìgbà tí bá láyé àti ikú mi gbogbo ẹ̀fẹ́ ọlọ́run bá mi fẹ́ ọlá mi ọba tí mo fẹ́ gbogbo ẹ̀dá pátápátá wọn ò gbọdọ̀ sí irú kankan ní ìfọ̀mọ́ ọlọ́run níbi ọlọ́run bá pa mí láti sí nìyẹn èmi náà sì ni àkọ́kọ́ ẹni tó ló kọjá mùsùlùmí ẹ̀yin olùdómi ọlọ́run ẹ̀mọ̀ ìbí bá fi ń dágbére fún Ramadan kágbó dágbére fún oríṣiríṣi ìbáàdà là ń ti ń lú ẹ̀ ìní ìgbàgbọ́ òdodo ìmọ̀ sọ̀rọ̀ tó dáa lẹ́nu mímọ̀ kakùrọ̀ hàn mímọ̀ ti ọlọ́run bá pẹ̀lú ìrun kíkí ààwẹ̀ gbígbà àti ìnáwó oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni ojúkọ̀nà oríṣiríṣi tá a fi ń ṣe dáadáa nínú Ramadan àdábìrin fún Ramadan ọdún yìí one thousand four hundred and thirty nine lẹ́yìn ọ̀sán ọba òtúmọ̀ sí pé a ti fún gbogbo iṣẹ́ rí o iṣẹ́ rí ó sì kù ọ̀wọ́ àwọn bí ilé kan lọ́lọ́ yìí máa ní òdodo nígbàgbọ́ sí ọwọ́ àmì ẹ̀kú kúrò ní rẹ̀ ẹ̀yìn bá fẹ́ gbogbo dáadáa tí ń ṣe nílé ayé tó fẹ́ bèèrè ẹ̀wájú ọlọ́run ọ̀gbọ́dọ̀ mú ẹ̀gbọ́n mọ́ ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá tó fún ànúkúrá ìwé ìnàlá aláyà tó fún ayé ìṣẹ̀lẹ̀ kàbíyì wáyà tó fún wọn lù nẹ́dà àdìkàlì mi yẹ dáa. tó bá rú ẹgbẹ́ ọkọ̀ mọ́ ọlọ́run tó fi wá jáde fún ìdí ayé ìmọ̀lọ́ọ̀bá lòun ní ní tí wọ́n sọ̀rọ̀ tó fi dúró ṣùgbọ́n yòówù tó bá ṣe ẹ̀sẹ̀ ní ìjọ yàtọ̀ sínú ọlọ́wọ́ bá ti tán láti torí tí ọlọ́run kọ́ sàwọn ojú ẹ̀sẹ̀ wa fún wa ọlọ́run mọ̀ sí wa ní ẹlẹ́gbọ́n lákùnmọ́jà lórí ẹ̀gbọ́n ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn orígun ìgbàgbọ́ òdodo èyí òjíṣẹ́ ọlọ́run bá lè fi ọlá tó kàlẹ́ fún wa inú àdìsọ àdìsọ yìí muslim àtàwọn àyè míì ti gbèrú wa bá àdìsọ sọlọ́lá àyè wọ̀sẹ́lá tó tó nípa imán nípa orígun rẹ̀ àdébò ọ̀sán láàyè ọ̀sán àwọn aṣọ pé òun náà ní kó onígbàgbọ́ sí ọlọ́run àti àwọn ọ̀láyíká rẹ̀ àti àwọn síra rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ọ̀kan ìkó nígbàgbọ́ sí kádàrá ọlọ́run nítorí wa bá ọ tó dùn mọ́ kọ́ ọmọ ìgbésùn wa ní àkọọ́lẹ̀ ọlọ́run ní nǹkan bá jẹ́ ìkejì kó o tún ìgbésùn wa ní àkọọ́lẹ̀ ọlọ́run bá ti ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ọ̀bẹ́nu Quran ọ̀bẹ́nu àdìsá lójú ọ̀sán lọ́wọ́ àwọn nǹkan wọlé á nígbàgbọ́ títà àgbàfà nígbàgbọ́ tọ́lọ́ àwọn nǹkan wọlé á nígbàgbọ́ títà àgbàfà nígbàgbọ́ tọ́lọ́ màláíkà àti kíra ọlọ́run àtàwọn òṣìṣẹ́ àwọn kíra ní ìgbàgbọ́ sí sáàmì wọ̀nyí pé àdìgbàgbọ́ sí yọ́mù láàfin ọjọ́ ọ̀kan bẹ́ẹ̀ náà ni ta àdìgbàgbọ́ sí pẹ̀lú kádàrà ọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀kan náà láti fi títí ọdún gbogbo dé àtọ nǹkan bí ìlú àlèyé máa ń níbi ọmọ ìdí ìdígbàgbọ́ sí ọjọ́ ẹ̀sán tó lọ́ọ́ bá tó fún wa ní kó wá tó bá ta ẹni tó bá fẹ́ wò kọ́ lọ wò lórí dáwọ́ nàìjíríà lórí nẹ́ẹ̀tì wọ́n ti ṣe síbẹ̀ ó dàbí ẹ̀ bá kọ orúkọ mi àbùjẹ nílẹ̀ láti fún lórí nẹ́ẹ̀tì olúgbọ́ náà yóò gbé wa yóò gbé dáwọ́ nàìjíríà wa ọ̀rọ̀ rẹpẹtẹ lọ lórí ẹ̀ lórí ìnígbàgbọ́ sí ọjọ́ ògbéni àlìyámà ìyẹn ọjọ́ kí ọlọ́ọ̀bá lè fẹ́ láti gbogbo wa ṣe ọlọ́run ti fi tọ́ka ilé ìfún wa nínú sọ́ọ́tù ìbáfọ́ra ní àyà tó pin rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú túrọ́tì kọ́mọ̀ àyè túrọ́tì sákọ́rà àyà two hundred and eighty five ní ìtọ́kùnà tó tó kàn nìkan yìí bẹ́ẹ̀ náà ni àyà túrọ́tì wà ní túrọ́tì kọ́mọ̀ àyà forty nine ọlọ́run bá sọ fún wa pa akádàrà ń kà yìí èyí olùdókè ọlọ́run ẹ máa tẹ ẹsẹlẹ náà yìí mú torí kò ní àkọ́kọ́ ní ìyẹn ọkọ̀ ọ̀sẹ̀ sí o níwájú ọlọ́run lẹ́yìn ìgbà tí ìmáà ní rẹ̀ bá ti dúró nítorí ìgbà tí a máa ṣe ọlọ́run sọlá láàrin wa sọlá sọ fún ẹ pé ẹ̀ tí ìmáà ní rẹ̀ bá dúró gbogbo oríire ẹtí ìrun rẹ̀ bá dúró gbogbo àwọn iṣẹ́ rẹ̀ yòókù yọ pàpàtì àti dáadáa fún un ẹtí wáyé pé ìrun rẹ̀ ò dúró gbogbo iṣẹ́ tó ní ó ṣe tó yọ yọ ìpolípolípo sí tó lè mú lálàáfíà nígbà tí ìrun rẹ̀ bá ti lálàáfíà bẹ́ẹ̀ náà sì ni agbọ́dọ̀ san àwẹ̀ tó ti bọ́ àwọn tí wọn ò gbàlùgbà àwọn kan nínú àwẹ̀ tó lọ yìí nítorí ìdíkà àbíkéjì fún owó gbìyànjú láti gbé lẹ́yìn ọ̀rọ̀ mọ̀gá fún owó tètè san ọlọ́run kó ti ń rọrùn fún wa. bẹ́ẹ̀ náà ni ẹjọ́ bá ti dáràn kí ọ̀sán ìsàn àbí àwọn àgbàlagbà tó ti ní pé àti dákẹ́kù mi kí wọ́n lè gba àwẹ̀ agbọ́dọ̀ jẹ́ pé fídí àwọn tá a bá ti san lọ Ramadan agbọ́dọ̀ san ní ẹ̀yìn Ramadan múdù kan onáàtì ní fún èèyàn kan fún ọjọ́ kan ṣùgbọ́n ti dákà dákà ọwọ́ tí òtútù ọlọ́sọ́lọ́ láà ní sọ́lá tó sọ fún wa òun náà ní pé ẹ̀tọ́ bá jẹ́ ọtọ́ wájú bá tó fi hàn ọlọ́run ọgbà ní jákà fún ẹ̀yọ́ tó bá jọ lẹ́yìn bàtà bá tó mú tán yọ jẹ́ sàrà àtọ́nu sàrà bẹ́ẹ̀ tí ọba yọ ó sì wà lọ́rùn rẹ̀ torí pé ìtọ́ka àdìsá nígbà ọ̀sán láà ní ọ̀sánlá òun náà ní pé ọ̀ràn yẹn náà ní yọ jákà òtútù ọlọ́run sọ́lá tẹ́lẹ̀ òun náà lọ dáàbò nígbà òsì ọlọ́run sọlá láàrin ọ̀sọ́lá láti mú tiẹ̀ òun náà kúkú lówó lọ ìtàn òṣìṣọ́ fún wáyé pé ó fi ọjọ́ kan ó fi wá yọ pẹ̀lú owó fọlọ́n kọ́ bá ní ìbáradà fún wa. ẹ̀ dáká yẹn múdù mẹ́rin ilé ti èèyàn kan ti fi sọ́ọ̀rù kan òmúdù mẹ́rin yẹn ló náà ló ti déédé tiẹ̀ nìkan. ayọ̀ fúnra wa ayọ̀ gbogbo àwọn tí wà lábẹ́ tí wà lábẹ́ wa tá ní ìyàwó ni ní ni bẹ́ẹ̀ náà ni ní ni kódà níyàwó bá lówó lọ náà ni ṣùgbọ́n ọmọ tó bá ti dájú òun lẹ òun kó òun ọmọ yọ kò ní ibi ká bá náà ayọ̀ tó sọ fún wa ní wàá títẹ̀ pé ẹ yòówù lọ́ba gba ọmọ báyìí lọ́ba tó wá mẹ́ta tẹ̀lé lẹ́yìn Ramadan nínú tún ṣàwọ́ọ̀lì tá a wà ìtọ́gba mẹ́fà lé lórí bí ìgbà tó dáwẹ̀ òdìgbẹ́ ọdún kan ni ọlọ́run kó sí rọrùn fún wa ẹ̀ ń bá jẹ àwẹ̀ sọ́run kan kọ́kọ́ san àwẹ̀ yẹn náà síwájú kó tó wá máa gba mẹ́fà yìí torí pé ìyẹn ènìyàn náà bá lè fi ọlá ní ọkọ̀ọ̀kan ti ń léèrè níjọ́ bí a sì yá mọ̀ ìyẹn ló fi ọlọ́run bí Islam ṣe mú àwọn àṣẹ wá bẹ́ẹ̀ náà ló àti kátakò ìkan nínú àwọn orígun islam tá a sọ síwájú àbí orígun imán tá a sọ síwájú nínú ẹ̀ náà ní máa jẹ owó ìlú wa ní máa tó dìná ní máa kájá bẹ́ẹ̀ náà ni ní máa fi àbòsí ní máa jẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ọ̀gbà dá bẹ́ẹ̀ náà ni gbogbo tí a fi ń ṣe orí orí ọlọ́run láti ń ta wà yìí sọ ẹgbẹ́ nínú tọ́lọ̀ bá ti fẹ́ wá ní tẹlifíṣàn ta ní íńtánẹ́ẹ̀tì ta ní wọ́n jẹ́ pé ọlọ́run láàmà sí bẹ̀ tí ọmọ ìyapa sí ọlọ́run ká máa jìnà sí bẹ́ẹ̀ náà ní jàǹbá títí irọ́ tó pa oṣù àbòsí èèyàn ọ̀fẹ́ gbé nǹkan fún yàn tọ́jú pé nǹkan dáa ní tí ọ̀dà akọ́pá pọ̀ mọ́ fún tó sì bẹ̀rẹ̀ pé owó onílà nìkan náà ní tọ́sọ fún ní tọ́sọ fún wa bẹ́ẹ̀ náà ní ká máa bára wa jà àwọn tá a ti jẹ́ mùsùlùmí kìí ti nǹkan tó dáa ọlọ́run bá lè láti sọ fún wa pé ìdúnnàmọ́ ìmọ̀kùnrin òun náà ti fún wa gbogbo wa ọmọ ìyá kan náà ni wa ọlọ́run dákun kọ́ máa ṣe àtúntò ní gbogbo wa ọlá àtúntò bí rẹ̀ ọlá àánú rẹ̀ ọlọ́ọ̀bá àyíṣẹ́ ọlọ́sọ̀bá ní kúrò àìsí kúlè ìdínà àrùnrànà rọ̀bí ẹlẹ́bàwá ìjọba sọ́hàrà bí ọmọ bàbá dájú sọ fún ife ọlọ́ọ̀bá àyíṣẹ́ ọlá ó ṣe àwọn nǹkan ní èèwọ̀ gbogbo àwọn nǹkan tó burú tí ò dùn létí gbọ́ èyí tó máa ń bẹ̀ àti ìtọ́ pamọ́ ń bẹ̀ èyí tó ṣe káwọn èèyàn rí ọ àti tó ṣe ọlọ́ọ̀bá nìkan ní rí ọ nínú gbogbo ìbàjẹ́ ọlọ́ọ̀bá àyíṣẹ́ ọlá kéré wọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìkọjá ara ọlọ́run lọ́nà tí ọ̀gbà dá ọlọ́run ọ̀gbà láwùjọ kankan pọ̀ mọ́ òun ọlọ́run òṣèré pé kò ní ẹ̀rí kankan òṣìṣẹ́ ká máa sọ kankan pa ọlọ́run níta ànímọ̀ sí ń pa rẹ̀ ẹ̀yìn ẹrú sí ọlọ́run. ó ti wá lọ́sọ̀dọ̀ àdébí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àdìsí rẹ̀ àti lọ́dọ̀ àwọn sàábé àti láwùjọ àwọn onímọ̀ tí wọ́n kọ̀ ọ̀rọ̀ jáǹtìrẹrẹ lẹ́yìn àwọn sàábé yìí wọ́n nípa rírinlẹ̀ rẹ̀ àti píparí rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ń bọ̀ ilé alákọ̀ọ́kọ́ òun náà ní ká fojú rí oṣù tí ò rújú rárá tí èdè pẹ́ tó dún dùn lórí nǹkan funfun lójú sánmà ọgbọ́dọ̀ jẹ́ pé àfojú rí oṣù sáàbà fojú rí fúnra wa níbẹ̀rẹ̀ tí ó ń déédé kan nínú Islam tá a mọ̀ sẹ́ni ẹni dáadáa tọ́lẹ́sìn tọ́ba tí yóò fojú rí láti gbà pé bẹ́ẹ̀ náà ló ṣe rí láti mọ̀ gbà gẹ́gẹ́ bó tere tẹ̀lé abdullahi ibn umar ọlọ́run yìí jáde ní àsìkò wa sallallahu alaihi fáwọn fẹ́ wá àwọn fẹ́ wá òkú yìí ń rí òun sì lọ sọ fún sallallahu alaihi wasallam kíkó mọ̀ sí ojú lójú òsì ọlọ́run sàtàlà sí ó sì fa àwọn èèyàn láti ẹbí náà o àdìsí ọwọ́ àánú sunan abu dawud bẹ́ẹ̀ náà ní àánú olùsọ̀fẹ́ àdìsọ fẹsẹ̀wulẹ̀ ní aláṣẹ́ríkì muslim ní ìbámu sí májẹ̀mú ìmọ̀ muslim. lẹ́yìn ìgbà náà òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lá àyọ̀sọ́lá ó tún sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àdìsí rẹ wọ́n sọ pé sùúrù lèrò ìyáàbí yìí wà á e. lèrò ìyáàbí. ẹ máa gba àwẹ̀ ẹ bá ti rí oṣù ẹ sì máa sínú nígbà tẹ ẹ bá rí oṣù. ṣùgbọ́n fa lọ́kọ́ wá dé pé otu tòrú ju kò yẹ ẹ̀rí náà rí ẹ̀jẹ̀ kó ń ka ṣàbánu tó pé kẹ̀ tó bẹ̀rẹ̀ rọ̀mọ̀dán kọ́ba ìjẹ̀sọ́ rọ̀mọ̀dán lẹ́wà ẹ̀jẹ̀ kó ń ka rọ̀mọ̀dán tó pé káàsì kẹ̀ tó túnú kọ́ba ti ké ẹ̀rí òsì ọlọ́sọ̀lọ́lá àdìwọ̀sọ́lá láàyè tó sọ pé sóòmù lóru yàtì wà fìlú lóru yàtì fa ìhùnbóbi àlékún ti rí ẹ̀túnú tí wọ́n bá ru lójú tẹ́ ẹ rí ẹjẹ́ tí o fẹ́ nǹka kókó sáàtì nítorí ẹ̀gbọ́n láti bẹ̀rẹ̀ ní àkàṣà àbáǹdé sáàtì báyìí tó rọmọdán ní àkà rọmọdán àkàṣà sáàtì láàyè ní òjijì ọlọ́sọ̀rọ̀ láàyè wọ́n sáà sọ́kè látọ̀ lóhùn hàtà sàrọ́wò ìbílà wọ́lá kùtù hàtà sàrọ́wò ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ awẹ́ tẹ́ẹ̀bìrì ìnìfẹ́sù ẹ gbọ́dọ̀ sínú sí tẹ́ẹ̀bìrì ìnìfẹ́sù bẹ́ẹ̀ náà ti ní tọ́ba ti ń pé ní ìparí àwọn onímọ̀ tó lórí pé ó kéré jù pé ìyàtọ̀ bí ojú déédé méjì tí wọ́n rórí àbí bẹ́ẹ̀ kọ́ ká parí Ramadan ó pé táàtì nínú ìyàlẹ́nu ni pé nínú àwọn tí wọ́n sún lọ ní àná tí wọ́n ti kírun inú wọn tó gbé àwọn tó ń sọ wípé àwọn tí wọn bàbá sínú lánàá àwọn yẹn tẹ́tẹ́ ni kí wọ́n dáwọ̀ wọn lánàá ni wọ́n tẹ̀ wá bẹ́ yọkan sí lẹ́yìn Ramadan tó bá ti jẹ́ pé àwẹ̀ wọn jẹ́ twenty eight ìmáàmù mùsùlùmí òun náà lọ lágbára àti sọ báyìí ẹni tó jẹ́ ìmáàmù lórí ìlú ìsọlá ó sì tó sọ àwọn àfa rẹ pẹsẹ wọn ti kó jọ ètò ètò ìtẹ́nì kan máa dámú ọlọ́ọ̀bà àlejò ọlá ó fún wa ní ẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà sì ni ó sì fún wa ní àwọn akọni nínú ẹ̀ lọ́jọ́ pé wò fi ọlọ́ọ̀bá lẹ́yìn àfẹsẹ̀ tí wọ́n ń kásírà lóríṣiríṣi àwọn tí wọ́n ti mú lánàá wọ́n ti sọ tẹ́lẹ̀ yìí pé ìjọba ìlànà wọn fẹ́rẹ̀ àwẹ̀ tí ṣàbá nìkan fi parí bẹ́ẹ̀ náà sì nínú Ramadan láti sátọ̀dé tọ́lọ ní ẹni sọ pé yọ tọ́sídẹ̀ làwọn ó sinú àti wò tiẹ̀ sí ìwò pé sóṣù ó pé abẹ́rẹ́ pé kò tiẹ̀ sí ìwò èyí tí wọ́n ṣe yìí àfa àníwọ̀ onímọ̀ ni wọ́n ti òlùdú rárá àwọn làfa wa àwọn ni bàbá wa àdùbáríkà ti ń sọ̀rọ̀ fún àjọkiri àná náà lọ́nà wọn bá gbà tó jẹ́ káwa náà òjì ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbàá pé ìmọ̀ ẹ̀dùn wọn náà lágbàríkà ìmọ̀ ẹ̀dùn wọn náà ti lágbàríkà àwọn náà rí tíà lórí ẹ̀ wọ́n sì ní ẹ̀rí lórí ẹ̀ tí ò rújú ara ṣùgbọ́n ẹ̀rí wọn òun náà ní pé wọ́n bẹ́nu àwọn àfa ẹ̀ńtà pé ní mùsọ́rù fún oṣùkẹ́ àtàwọn nínú àwọn tàbí yìí ó ní ẹni tí ọ̀rọ̀ bá rújú fún pa oṣù rírí kò sí ìwọ̀n bí kò ṣe ìṣirò nípa bí oṣù bá ṣe ń mú àti bí òun ṣe ń mú kó fi mọ wípé ìgbà báyìí ni àwẹ̀ ọbẹ̀rẹ̀ ìgbà báyìí náà ni ó parí bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ìmáàmù ṣáàbì apákan lọ́rọ̀ tí wọ́n ẹni tí wọn ti pé ọ̀rọ̀ ńlójú ń pa wíwọ oṣù ọyọ àbíkọyọ tọba jẹ pé ìṣirò tó ṣe ọgá dá lójú kò sí ìwọ nǹkan kọ tẹ́lẹ̀ ìgbọta bákàtí ti ọ̀rọ̀ ẹnìkíní àdìgbò yẹn nígbà tí yíyọ ni tọba fún wa níbí ìlàkọjúwe ní nínú kẹkẹ àwọn bàbá wa lọjọ pé ìgbà mi rí ìgbà mi ò ní rí ìgbà mi yọ sásìkò jù wọn gbé ìṣirò òun náà yóò fi mọ ìgbà òun làwọn bẹ̀rẹ̀ ìgbà òun làwọn parí nígbà bá di àsìkò ájì àwọn tí wọn bá wà ń lọ tí wọn di alálàájì tí wọn di àbá wọn wà sọ fún yín pé ẹbí lè lọ́dọ̀ àwọn mọ́ta o àwọn ará mọ́ta o ìgbà wo wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà wo wọn parí ẹ̀ láti lè mọ̀ bóyá ń tá a ṣe gbóló ṣe déédéé àbí ò ṣe déédéé àsìkò yìí ń ṣe nínú àwọn tí wọn pàtàkì ń ṣe ìṣẹ̀lẹ̀ yìí ti lọ èyí àsìkò sí i má àsìkò sí i ó dàbí ẹ bá tó mọ́kàtà fẹ́ gbọ́ ẹni pé òfin pòlù sí i lọ́dọ̀ ẹ bá fẹ́ sùn ní òní gbọ́ nàìjíríà kálukú ti mọ̀ ife through net ni through internet through access ni through television ni through satellite ni gbogbo àgbáyé pátápátá àti fẹ́ẹ̀ dàbí bàtà ẹgbẹ́ kílẹ̀jì fẹ́ràn la wa káàbì mọ̀ ní ti ń lọ níbì kan síbi ọwọ́ tọ́kọ̀ kìdí ẹ̀ káàbù lọ́dọ̀ ní ìwòye tèmi pẹ̀lú sáájú àríkà àríkè tí wọn bá ti ní oṣù nípa oṣù lọ́wọ́ ẹlòmíì. Hmm. èyí tó ṣẹlẹ̀ lẹ́tọ̀ insha allah pẹ̀lú ìwòye tí ọ̀rọ̀ àwọn àbá àwọn onímọ̀ tó jẹ́ pé inú ẹ̀kọ́ táwọn náà kọ́ wá ní kó jẹ́ pé sábà lápẹ̀jù làwọn ṣe. èyí tó ṣẹlẹ̀ jù náà ní kẹ́ ní wuyà tí wọ́n bá ti ní oṣù tó bá ti wà kọ̀ǹkan pé àwọn àwọn onímọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ onídéédé nínú islam lórí sábà ti ní gbọ́ kábẹ́yàwó ṣùgbọ́n wọ́n ní wọ́n pé àìsí ìlú fẹ́ tẹ̀wájú ọlọ́ yá àwọn tí wọ́n kírun lánàá kí wọ́n yá wọ́n mọ̀ ní rí nílé wọ́n mọ̀ ní rí kéré kan wọ́n ní wọ́n ní ti ajẹ́ tá a lórí ẹ tó ń tọ̀ lórí nígbà tí ẹ bá tó ń tọ̀ lórí tá a bá mọ̀ kó dé dé nínú ẹ̀sìn ìgbà náà láàbò kọ̀ǹfàmù ẹ̀ oṣù tá a bẹ̀rẹ̀ ń jọ tọ́ọ̀dé abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pé wọ́n rí oṣù níjọ wẹ́ẹ̀dẹ̀dẹ̀ lálẹ́ ní Saudi Arabia àti láwọn àyè míì lágbàáyé Ìmárátì ní kọ́tọ̀rù ní mísírà ní ìwé ìtìrí gbogbo ẹ̀ ni wọ́n ti rí iná ẹ̀ láti bẹ̀rẹ̀ nígbà tá a ti fẹ́ parí lóde wọ́n tún rí lánàá ní Saudi Arabia wọ́n ti rí ìmàrà àti láwọn àgbègbè iná ẹ̀ láti wá parí ẹ̀ lóde ọwọ́ ayé káwọn èèyàn yọ ọmọ yìí pé ìyàtọ̀ wà láàrin ìṣirò àti àgbékalẹ̀ hmm. àgbékalẹ̀ ọ̀rọ̀ òun náà pé oṣù oṣù nínú Islam nínú kọ́jẹ́ twenty nine tàbí thirty kò sí thirty one kò sí twenty eight kò sí twenty nine and a half nínú kọ́jẹ́ twenty nine àti thirty anabi wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣòro táwọn oníṣòro sí ìṣọ́fà dídì ìṣòro táwọn oníṣòro sí fi hàn sí lu ẹ̀yìn lọ́sà tí wà anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní òjijì ọlọ́run ọgbà àwẹ̀ ọgbà méjì nígbà tó wà láyé ọgbà àwẹ̀ méje tọ́jà pé òun jẹ́ twenty nine lórí làwọn onímọ̀ sọ pé Ramadan lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n sábà jẹ twenty nine èdè nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́dọ̀ àwọn oníṣirò lọ́dọ̀ tiwọn oṣù lọ́dọ̀ tiwọn ọjọ́ twenty nine days twenty two twelve hours and forty four minutes láwọn máa ti nìyẹn twenty nine days twelve hours and forty four minutes ó mì pé twenty nine and a half ní oṣù lọ́dọ̀ tiwọn nígbà wọn bá wá ń calculate ẹ lọ wọ́n ní kápúléètì ẹ̀sìn pé àtúntò yẹ kí ayé òtútórí òtùpá ó yọ kótó ọ̀bẹ̀rẹ̀ òun náà ní aago méjìlá alẹ́ lábùjú rẹ̀. ṣùgbọ́n àwọn náà fẹ́ ní òpé kò sí ojú kankan tó lè rí dànù yẹn. àwọn kẹ àbádídá tí wọ́n bá tọ́jú tí wọ́n ní àsìkò báyìí ló yẹ kọ́kọ́ sí. wọ́n yẹ kótó ọ̀yọ́ ṣùgbọ́n kọ̀ọ̀tẹ́ tó lè fojú rí dànù yẹn. nígbà tí wọ́n bá fojú rí sátúbà àtúntí wọ́n nínú òṣìwò tí wọn wọ́n lè ti pé àárọ̀ ni wọ́n lè ti pọ̀sán ni èyí lọ yìí pẹ̀lú kíkà tá a ikú wọn kọ wọ́n ní oṣù èyí lọ yìí tó jẹ́ Ramadan yìí ọyẹ kọ́ jáde ní eleven minutes to twelve lọ́sàn eleven minutes to twelve ni wọ́n fi oṣù yẹn wọ́n lọ yẹ ó jáde níjọ Wednesday ṣé ìjọ Wednesday yẹn ẹ̀ sọ́ọ̀dì níjọ Tuesday níjọ Tuesday yẹn lábàá bẹ̀rẹ̀ àwọ̀ táìmù yẹn sí alẹ́ àlè ìrì ẹ̀ lọ́wọ́ ẹ̀ six hours six hours ni ó dùgbà tó bá tó tó bí ten hours twelve hours fourteen hours kó tó di fáwọn yòókù lórí. láti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán lọ́la àti ọ̀sán làbẹ́ òun náà fún màdìrò ẹgbẹ́ ọ̀màdìrò àwọn oṣù màdìrò ṣùgbọ́n rírí omi àdéhùn sọ́lá tó ká fi bẹ̀rẹ̀ àwẹ̀ òun náà ní ká tó parí ẹ̀. kí túmọ̀ sí wípé ìyẹ́dẹ́gbè ní abáṣe ìṣirò wa wípé oṣù bẹ̀rẹ̀ ní sẹ̀rí àwòsí ìbẹ̀rẹ̀ lásìkò yẹn

ni ẹ fi ẹ gbọ́dọ̀ káyàwó tẹ́ fi rí kí túmọ̀ sí pé àkíkà ṣẹ̀rẹ̀ yíyà ọ̀nà ti di rírí èyí ti di calculation. kódà ọ̀n bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ ti ẹ sọ wípé ẹ ń lọ́tọ́ sa pé tọ́ba ìfẹ́ calculation ti ẹ̀ tó sì dá lójú òun ni ọmọ ẹ̀dùn fúnra rẹ̀ kí tó yọ̀ wá sí gbogbo ìdílé lórí. bó ti jẹ́ pé kéèyàn bá kéèyàn kan bá rí tí èyí bá ti ń fẹ́ tẹ́

pápá ti sẹ̀ríà òun náà ní tó ká fojú rí a sọ wípé à ń ta àpò wọn o ṣùgbọ́n kí àlàyé omi kọ́ láyé nígbà tó yẹ pé nínú wọn ń gbé àwọn sọ wípé àwọn tó kò sínú lánàá ẹ wọ́n ti jẹ gbèsè àwẹ̀ kan dandan ni kí wọ́n sínú lánàá kí wọ́n máa jẹun lọ kí wọ́n wá fẹ́ yọkan padà á inú ti ta ko ìdíbi ìdórí ti àwọn àbá sọ èyí táwọn sọ èyí táwọn ti apá kan sọ àwọn àbá sọ tíra rẹ ti bẹ tí òwúrọ̀ ni ìdórí ti àwọn àbá wà lórí ẹ̀ táà ti gbọ́ àgbọ́yé lọ síbi pé àsìkò ti ṣẹ̀ríà tó ní kábẹ́rẹ́ àrùn ní afárí ẹ̀ ọ yàtọ̀ sí ìṣirò táwọn ní sí ọ̀rọ̀ yọ̀ dà bí ìgbà tí ṣẹ̀ríà sọ pé ká kí o tí mọ́gìrì bá ti wọ̀ tí òòrùn bá ti wọ̀ ní mọ́gìrì bẹ́ẹ̀ náà ti ní tá a bá fẹ́ sí inú agbọ́dọ̀ sí inú lẹ́yìn ìgbà tó òòrùn bá ti wọ̀ tó òòrùn bá ti wọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ sí ìkọ̀jẹ́ tó dára nìyẹn ọmọ nítorí pé ìsinú sẹ̀rí àkọ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ pẹ̀lú bóun ṣe wọ̀ gẹ́lẹ́ àáfààyè náà láti kọkàn balẹ̀ pé òun tó ń wọ̀ yìí ni kó tún fẹ́ padà. bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ wa nígbà tá a bá fèsì lọ pásìkò báyìí ni àáfààyè lẹ̀ fún rírí àwọn èèyàn ìgbà náà ti sẹ̀rí ọ̀bẹ̀rẹ̀. nígbà bá ti parí náà tá a bá sì rò pé báyìí ni àsìkò báyìí ni àáfààyè lẹ̀ fún rírí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni ọ̀bọ̀ ní mímọ́ o èyí tá a rí bọ́lá jẹ́ tó wúlò fún wa bọ́lá àti tóbi rẹ̀ wọ́lá àánú rẹ̀ àti títóbi ọlọ́run lẹ́rọ̀ àti àánú rẹ̀ rẹ̀ hmm. ìlú wa nàìjíríà lórí ibi tó ṣe rí ìtọ́jà ń bẹ̀ fọ́nà jọ ọmọ ìlú èyí tó kù díẹ̀ káàtó fọ́nà kọ́ba àti àtúnṣe rẹ̀ ọlọ́run dákun àwọn tí ọmọ tó lórí fún wa tí yóò fi máa rọrùn tí yóò fi máa dáa tí wọ́n nílẹ̀ wọ ọlọ́run tí wọ́n máa pé ìwọ ọlọ́run kọ́lọ́run tí ìwà àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ní kọ́lọ́run tí wọ́n máa jọ̀ká ìbò ní ń bọ̀ dáadáa rẹ̀ kọ́lọ́run kó fún wa. àmín. àbú ẹ̀rọ dàgbọ́n jẹ́ àrí o. àmín. ọlọ́mọ jẹ́ ìlú mọ́jẹ́ ìlú wa mọ́jẹ́ ọjà. àmín. lọ́jẹ́ gbogbo ó débẹ̀ o. àmín. àwọn tí wọ́n yọ ìlú bẹ́ẹ̀ nu lọ́kùn lóṣù lókè nísàlẹ̀ ọlọ́dàgbọ́ àbùkù. àmín. ọlọ́dàgbọ́ àbùkù. àmín. ọlọ́kọ̀ọ́ àkóró. àmín. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي حسنة عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا أمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ọ̀rẹ́ bá a fún ọdún abúlé mú ọlọ́run kó dé ọdún náà yàgò fún wa ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ láyé àmì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ìṣẹ̀dá àmọ̀ ẹ̀sìn fún ọ̀sẹ̀dá àmọ̀ àlẹ́ ìṣẹ̀dá àmọ̀